lẹ́ẹ̀kan sí i a tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tó ń tẹ́tí sí ọ̀rọ̀ wa pàápàá àwọn ọ̀jọ̀gbọ́n tí ọ̀rọ̀ wa ń yé tó ń yé dáadáa a lọ́wọ́ yín a dúpẹ́ gidi gidi gidi gan mo sì tún máa tún bẹ̀ wá fídíò yìí ẹjọ́ káàkiri eh, gbogbo àgbáyé ìwọ kristẹni tí ohun tí mo fẹ́ sọ yìí tí ó ó ká ọgbọ́n mọ́ lọ́wọ́ jẹ́ kí a share ẹ̀. ní ọ̀sẹ̀ tó kọjá mo bá fídíò kan pàdé mo dẹ̀ kọ́mẹ̀ǹtì lórí ẹ̀ náà I'm not the kind tó yẹ pé ìwọ ń ṣe Ọlọ́run ni wá wọn ò gbọ́dọ̀ bá wa lẹ́nu ibi tí a ti máa máa kọ́mẹ̀ǹtì lórí àwọn nǹkan ṣùgbọ́n yìí I was forcefully to comment on it mo wá kọ́mẹ̀ǹtì lórí ẹ̀ ṣe ohun tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn ni pé àwọn ọkùnrin méjì kan jáde wọ́n wá gbé fídíò Àgbàlá Gabriel wọ́n gbé jáde níbi tí ó ti ń fún àwọn èèyàn ní rice àwọn màmá kan tó pọ̀ gan-an bí àwọn opó hmm, tó ti ń fún wọn ní ráìsì bí wọ́n ṣe gbé àgbékalẹ̀ ọ̀rọ̀ yẹn wọ́n á fẹ́ fi fún àwọn Àgbàlá Gabriel ní problem ṣe inú mi á dẹ̀ dùn tí Àgbàlá Gabriel náà bá wulẹ̀ jáde kó jẹ́ kó yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wípé kọ́ má sọ òun lẹ́nu o ṣe tó pé mo mọ̀ pé gbogbo àwọn tó ń gbé fídíò ẹ̀ yẹn náà àwọn fẹ́ jẹ́ kí Àgbàlá Gabriel rí àwọn kó lè ràn wọ́n lọ́wọ́ ni ṣùgbọ́n ó ṣeé ṣe kí wọ́n fi fídíò yẹn lọ sọ Àgbàlá Gabriel lẹ́nu ọ́ ẹ̀kọ́ má padà lọ pín fídíò yẹn dáwọn ibì kan ọ̀dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n táwọn ọ̀jọ̀gbọ́n má padà lọ dìde gidi gan lórí ọ̀rọ̀ fídíò láti bẹ̀rẹ̀ máa fi àtàkì Àgbàlá Gabriel. Eh, wọ́n gbé fídíò yìí jáde nígbè jáde wípé kí a máa wo Àgbàlá Gabriel bó ṣe ń fún àwọn èèyàn lówó pé owó tó wọ́n á sọ nísọ wípé gbogbo owó ìdá mẹ́wàá gbogbo owó ọrẹ táwọn èèyàn ń dá ní church yẹn wọ́n bá ṣe sọ nìyẹn wọ́n ṣe gbé àgbékalẹ̀ ọ̀rọ̀ nìyẹn o tó ń dá pé ó jẹ́ kó ní season tí eh, àwọn chọ́chìsì tó kù náà tó máa máa fún àwọn èèyàn ní nǹkan tó máa máa ṣe dá wọ́n sọ bẹ́ẹ̀ nínú fídíò yẹn ṣẹ̀hun tí mo kàn fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ni pé ohun tó ń sọ ni pé àwa náà ń gba ìdá mẹ́wàá àwa náà ń gba offering pé owó offering àtowó ìdá mẹ́wàá òun ni àgbàlá Gabriel ló fi ń ṣe ohun tó ń ṣe ẹ kò fẹ́ sọ Ọlọ́run lẹ́nu ni ẹ dẹ̀ fẹ́ sọ àgbàlá Gabriel lẹ́nu owó offering ò lè ṣe nǹkan tí àgbàlá Gabriel ń ṣe o mo ṣe ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹ jẹ́ fi mẹ́sẹ̀gì kan wọ̀nyí. àwa náà ń try ṣùgbọ́n kì í ṣe gbogbo wa ẹ̀yin tó ẹ̀yin tẹ̀ ń wò wá bílíf pé àwọn tó bá wà tà tí wọ́n bá sọ pé àwọn ń fún àwọn èèyàn ní nǹkan tó ń pín agolo ráìsì dèríkà méjì méjì fáwọn èèyàn ẹ bìlí pé àwọn ni àwọn ni wọ́n ṣe olóòótọ́ jù àwa ò kíyà a ò dẹ̀ nípa belief yẹn rẹ continue in your belief òyì ìsìn ẹni tó rí ó tún ṣẹ̀ṣẹ̀ kọ̀wé sí mi ni ọ̀sẹ̀ tó kọjá la ṣìṣe wọn láàánú mo lè àtàṣe fídíò ẹ̀ mi ò ní àtàṣe ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kó yẹ wípé in our own way wá píìkì nǹkan tó fẹ́ píìkì náà in our own way àwa tó rí yìí àwa náà ń ṣe àánú ṣùgbọ́n má jẹ́ kí n tàn ẹ́ owó ìdá mẹ́wàá owó ọ́fìnrin kò lè ṣe é débi tí Àgbàlá Gabriel tó ṣe tiẹ̀ dé yìí àfi tí Àgbàlá Gabriel bá fẹ́ parọ́ fún gbogbo àgbáyé kò dẹ̀ parọ́ Àgbàlá Gabriel parọ́ ó wá ta oúnjẹ kó yẹ yín pé sórí o àwọn èèyàn ló ń dá owó yìí tóun fi ń ṣe gbogbo nǹkan yìí kì í ṣe owó offering owó offering ò lè ṣe ṣe èmi tí mò ń ra epo mò ń ra dísù thirty litre mẹ́ta nínú ọ̀sẹ̀ kan lọ calculate iye tí diesel jẹ́ o one thousand one fifty ní diesel jẹ́ mo dẹ̀ ń ra epo epo that is the uh, fuel mo ń ra thirty litre mẹ́ta nínú ọ̀sẹ̀ kan èèlò ni wọ́n dá lówó rẹ̀ so I go and check my church mo tún wá jẹ́ èèyàn kan tí kò ní ẹnikẹ́ni lára rárá ẹ má jẹ́ kí àwọn èèyàn yìí kí wọ́n balẹ̀ ayé jẹ́ ẹ má jẹ́ kí àwọn èèyàn yìí kí wọ́n sọ jésù lẹ́nu ẹ̀yin tẹ́ ẹ̀ ń bá wọn gbé fídíò ṣìkìrì tẹ́ ẹ̀ ń bá wọn ṣí àì ẹ má jẹ́ kí wọ́n sọ àgbàlá Gabriel lẹ́nu àti àwọn tí wọ́n bá wà nínú irú nǹkan tágbàlá Gabriel náà ń ṣe àwọn chọ́chìsì yẹn tí wọ́n ń fún àwọn èèyàn ní nǹkan tó yẹ pé wọ́n mú wá sójú tí pọ́pílíkì kò sídìí nítorí pé wọ́n mọ̀ wípé ẹ̀yin ọmọ nàìjíríà àbí àwọn àgbáyé wọ́n láìkì àwọn tó jẹ́ pé wọ́n máa ń gbé nǹkan yẹn wá sórí íńtánẹ́ẹ̀tì wọ́n pín agolo ráìsì mẹ́ta mẹ́ta a ò dispute wọn báwọn ṣe mọ̀ ń ṣe nìyẹn báwa kan dẹ̀ ṣe mọ̀ ń ṣe owó làwa ń ṣe tiwa ṣègbà tí ìwọ ń àtàkì àwọn chọ́chìsì wípé kọ́ máa owó ọ́fírìn tó wà lọ́wọ́ wọn táìtì tó owó offering gò tó rẹ́pọ̀ epo ni mo ń sọ which is the fuel kámbọ̀sì diesel èèyàn ọ̀tọ̀ àìmọye àwọn èèyàn mo sì sọ láàárọ̀ lẹ́ẹ̀kan nínú fídíò kan tí mo kọ́kọ́ ṣe kí n tó ṣe wọ́n ti ọmọ àwa ń tà ń bẹ̀rẹ̀ sí owó lọ́wọ́ àgbà oúnjẹ lọ́wọ́ àgbà táwa náà bá rẹ ni tó ràn wá lọ́wọ́ a máa ṣe jù bẹ́ẹ̀ lọ a síta láti lè jẹ́ káwọn èèyàn yẹn rí i pé owó tẹ́ ẹ fún wa ṣe rí nǹkan tá a fi ṣe o a rí olùrànlọ́wọ́. Ọlọ́run lolùrànlọ́wọ́ wa. Ìwọ̀n táa dẹ̀ ń ṣe à ń ṣe, a complain fún ẹnikẹ́ni. Ṣùgbọ́n àwọn fídíò ìṣọnù tẹ̀ ń ṣe yìí a sì máa ba Ọlọ́run nínú jẹ. A máa ba, ẹm irú àwọn tí ẹ dẹ̀ ń sọ pé nítorí pé ẹ̀yin náà fẹ́ jẹ́ kí wọ́n rí yín pé ẹ ṣe fídíò fún wọn kó lè ṣàánú yín ẹ fẹ́ kí àwọn Àgbàlá Gabriel yín ẹ má sọ Àgbàlá Gabriel lẹ́nu ẹ fi sílẹ̀ ẹ jẹ́ kó máa ṣe iṣẹ́ tí orí rán ẹ jẹ́ kó ṣe iṣẹ́ tọ́lọ́run rán dáadáa ẹ má jẹ́ kí àwọn kan padà dìde nígbà tí wọ́n bá ń rírú fídíò tẹ́ ń ṣe yìí àwọn ọ̀jọ̀gbọ́n wà o kọ́ wá padà lọ máa táàkì títọ́ máa fi rìdíùsì Àgbàlá Gabriel ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá nídìí ẹ̀pù ẹ̀ ẹ lọ bá níbi tó wà it is not until you do video tó jẹ́ pé àwa máa sọ Jésù lẹ́nu owó offering owó táìtì kò lè ṣe ohun tágbàlá Gabriel ń ṣe èyí náà dẹ̀ mọ̀ wípé orí íńtánẹ́ẹ̀tì báyìí lẹ́tọ́ ti máa ń sẹ́ǹdì owó sí tó bá ti dénú program a máa sẹ́ǹdì ẹ̀ á dẹ̀ máa kà ẹ rí o iye báyìí lọ́dá fẹ́yàn báyìí o iye báyìí lọ́dá that is all transparency kì í ṣe owó táìtì kì í ṣe owó offering ẹ má sọ jésù lẹ́nu ẹ má sọ àwọn ìjọ ìjọ tí kò tí ì lágbára àti ṣe ẹ má sọ lẹ́nu inú mi á dùn tí àgbàlá Gabriel bá lè tó bá lè tí wọ́n bá lè bọ́ tírẹ́dì pọ́ìntì dáadáa láti lè yọ ara wọn kúrò níbẹ̀ pé kí wọ́n má sọ Jésù lẹ́nu. pé kí wọ́n dẹ̀ má sọ òun lẹ́nu tó pé if not wọ́n sì máa sọ lẹ́nu àsọtẹ́lẹ̀ lèmi máa ń sọ o wòlíì àgbáyé ni mí àwọn èèyàn kan tí gbàgbọ́ ni ṣùgbọ́n tákòkò bá tó Olúwa ni wọ́n ṣe ń bọ̀ láti wá mú wa pé a ti sọ àwọn àsọtẹ́lẹ̀ oríṣiríṣi tó ti ṣe àwọn máa ta àmì òróró wòlíì àgbáyé or award wòlíì àgbáyé wòlíì ó sì máa gbé award wòlíì àgbáyé wá bá wa torí pé ohun tí àwọn wòlíì kan kọ̀ láti sọ tó pera wọn ní wòlíì àgbà ẹ òun làwa ń sọ tó dẹ̀ padà rí bẹ́ẹ̀ nítorí pé wọ́n ti jẹ́ dodo wọn ò lè sọ òdodo. So ẹ jọ̀ọ́ owó offering owó táìtì má jẹ́ ń tàn ẹ́ kò tó pín kò tó ra ráìsì fáwọn àwọn widow láì jẹ́ wípé ẹni yẹn ní sọ́pọ́ọ̀tì tó lágbára ẹ má sọ àgbàlá Gabriel lẹ́nu ẹ má sọ Jésù lẹ́nu ẹ dẹ̀ má sọ ìjọ lẹ́nu àwọn ìjọ tí wọn ò tí ì tó nígbà tí bá ń re epo diesel thirty three thousand naira times three in a week tí mo dẹ̀ ń ra fuel náà ẹ́ tí mo ń ra twenty twenty thousand naira which is sixty thousand naira ẹ́ in a week ṣé yẹn ka owó táìtì àbò ká owó ọ̀fìn èyí jẹ́ kí wọ́n dìsìvù yín go and investigate church very well wà á mọ̀ wípé àwọn churches kan wà pàápàá bí irú tọ̀dọ̀ tiwa owó yẹn ò ká nǹkan o nínú ìlàágùn wa ìlàágùn wa làwa tún ṣì ń fún àwọn èèyàn lówó àdẹ̀ ni ọmọ ìjọ lára ààbò owó fún ọmọ ìjọ a ní kọ́mọ ìjọ, a ní kí ó lọ dá owó kan. Ìgbàta tí ẹ̀ fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì tí gìrìgìrì dé, gìrìgìrì àwọn ìjọba lówó rù tó dé pé àwọn fẹ́ wá wó ọ̀dọ̀ wa táa wá ń kọ́ bíbàí, a ní ẹnikẹ́ni lára, a gbowó lọ́wọ́ ọmọ ìjọ. Èyí tó wà lọ́wọ́ wa la fi ṣe, àti àwọn olólùfẹ́ wa tí wọ́n dá ìwọ̀nba tí apara wọn ká tí wọ́n fún wa. Ó tán. A ní ẹnikẹ́ni lára. Ẹ jọ̀ọ́, ìdí tí mo ṣe ṣe fídíò yìí òun ni wípé ẹ má sọ Àgbàlá Gabriel lẹ́nu, ẹ má sọ Ọlọ́run lẹ́nu, ẹ dẹ̀ má sọ àwọn ìjọ lẹ́nu. Owó tí Àgbàlá Gabriel ná kì í ṣe owó offering ni o, kì í dẹ̀ ń ṣe owó tithe tó pé ní ọkàn ìwọ tó ṣe fídíò yẹn, ohun tó ń sọ tó dẹ̀ sọ fún gbogbo àgbáyé ni pé káwa náà máa mówó tithe àti offering ká máa fi ṣe ìtọrẹ àánú bẹ́ẹ̀ yẹn kò possible ohun tí owó offering àti táìtì wa ka ẹ mo jẹ́ kí n sọ tòótọ́ fún ẹ ẹ wàláì kò ra fúẹ́lì kò ra fúẹ́lì sixty thousand tí mò ń ra lọ́sẹ̀ lọ́sẹ̀ ni o kò ra fúẹ́lì sixty thousand tí mò ń ra lọ́sẹ̀ àdẹ̀gbà bẹ́ẹ̀ o mọ̀ pé bọ́lọ́run ṣe ṣe orí táyé kọ́ ló ṣe ṣe ti kẹ́hìndé bó ṣe bá wá ṣe tiẹ̀ ìwọ manage ẹ̀ continue wàá rí i pé wàá bọ́lẹ̀ síbùtì yíyanjú àwọn Mi ò, mi ò pòǹgbẹ pé bí ń pa mí, eh, mi ò lè bí ń pa mí, mi ò ní kíní kan ṣe mí, eh, eh, mi ò, mi ò dẹ̀, mi ò sin Ọlọ́run nínú ewútú. So oníkálukú, bí Ọlọ́run ṣe dá oníkálukú, òun ni kó ṣe ṣe ti ẹ̀. Ẹ má wa máa, máa wa máa sọ pé tó pé Ọlọ́run dá Àgbàlá Gabriel bó ṣe dá yẹn, bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe máa dá gbogbo wa. Kò possible, but síbẹ̀síbẹ̀ àwa náà wà okay, àwa convenient níbi tá a wà o ọlọ́run máa fún wa ṣe o ojú òní ti wà o ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ń ṣíà fídíò tí ò jẹ́ kẹ́ ẹ ṣíà ẹ ronú sí kẹ́ ẹ tó ṣíà ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ kọ́lọ́run gbọ́ àdúrà orílẹ̀ yìí mọ́ nìyẹn a ń sọ àwọn èèyàn ń bú mi pé ọlọ́run ò gbàdúrà nàìjíríà if you pray personally tọ́lọ́run bá rí i pé you want it á gbàdúrà ẹ̀ bọ̀ kó ló ń gbàdúrà orílẹ̀-èdè kò gbàdúrà orílẹ̀-èdè mọ́ olúwa kò gbọ́ à ń sọ gbogbo nǹkan tẹ̀ ń ṣe ìyọkọ olóhùn ò ní gbàdúrà orílẹ̀-èdè má ti torí pé ohun tó o fẹ́ jẹ kó wá máa sọ lọ́rùn lẹ́nu ìwọ tó o ṣe fídíò yẹn ohun tó o fẹ́ jẹ bóyá o fẹ́ kágbàlá Gabriel rí ẹ kó lè ṣe ẹ́ láàánú ló ṣe ṣe mo bẹ́ẹ̀ má ti torí ohun tó fẹ́ jẹ kó o dẹ̀ sọ ọlọ́run lẹ́nu kó o ṣàgbàlá Gabriel lẹ́nu àtàwọn ìjọ ọlọ́run ojú ò ti yín o mo kàn ní kí n tètè tún mú ìwá sojú ìgbọ̀yìn ni pé kì í ṣe wọ́fìrìn kò lè ṣe é owó ọrẹ kò lè ṣe é ìdámẹ́wàá ò lè ṣe é ìdámẹ́wàá èlò ni mò ń gbà lọ́sẹ̀ ṣé mo gbà ìdámẹ́wàá five thousand naira lọ́sẹ̀ èmi tí mo dúró yìí go and bring your investi eh, eh, kí ló ti ń pè àwọn tó máa investigate lọ mú wọn wá kọ́ wá wò tí n bá gba ìdá mẹ́wàá five thousand naira lọ́jẹ́ mi ò ríṣì ìdá mẹ́wàá fún yàn mi ì dẹ̀ gba ìdá mẹ́wàá lọ́wọ́ èèyàn ẹni tó bá san bóyá ó san náà ní ọwọ́ ẹ̀ ló kù sí mi ò dẹ̀ gba five thousand naira nínú ìdá mẹ́wàá nínú ìsìn Sunday èmi tí mo dúró yìí mi ò pa twenty thousand naira rí mi nìyàn lára mò ń jẹ́ kó yé wọn pé mi ò ní ẹnikẹ́ni lára wàá tí bá ní pé kí wọ́n dábàá fẹ́ da owó màá ní ẹni tí ohun tó lúwa bá fún ẹ tó fẹ́ fún olúwa ó tán ohun tó lúwa bá fún ẹ tó fẹ́ fún olúwa ó tán i don't deal mi ò fúnyàn ní mi ò fúnyàn ní stress mi ò fúnyàn wàhálà jẹ́jẹ́ mi ni mò ń lọ àtijọ́ tí mo dẹ̀ ti ń fi àwo òyìnbó jẹun kò fọmọ́ mi lọ́wọ́ rí So therefore, you cannot rubbish me. I need to speak the size, the, the part of my own story. We kì í ṣe ìdá mẹ́wàá tó bá tí ṣọ́ọ̀ṣì bá fẹ́ ṣàánú àwọn èèyàn tẹ́bi ń pa kì í ṣọ̀rọ̀ ìdá mẹ́wàá kéde offering ṣọ́ọ̀ṣì yẹn ní àwọn agbátẹrù àwọn èèyàn tó ń sponsor a gidi gan tí wọ́n ń fún wọn ní nǹkan bóyá wọ́n á kó àpò ráìsì wá wọ́n á pákó ẹ̀wà wá wọ́n á fún wọn lówó kọ́ lọ ni. ni má jẹ́ kẹ́nikẹ́ni tàn ẹ́ débi pé wọ́n á jẹ́ kí ìwọ náà wà nínú àwọn tó insult ọlọ́run àbí wọ́n á jẹ́ kí o jẹ́ kó á fẹ́ jẹ́ kí ìwọ náà wà nínú àwọn tó fẹ́ sọ àgbàlá Gabriel lẹ́nu ojú òní tí àbí wọ́n fẹ́ jẹ́ kó insult àwọn ìjọ ọlọ́run ojú òní tí yìí o orúkọ tèmi kò yí padà orúkọ mi náà ni baba confam jp please let's share this video in order to enlighten people kì í ṣe owó offering o kì í dẹ̀ ṣe owó tithe ni wọ́n fi ń fún àwọn èèyàn ní nǹkan tí wọ́n ń fún wọn. Wọ́n ní àwọn èèyàn tó dúró tì wọ́n tí wọ́n ń gbé nǹkan fún wọn, tó ń fún wọn lówó, tó ń sponsor wọn ni. Ẹ má sọ ìjọ lẹ́nu. Ìjọ tágbára ẹ̀ ò bá tíì ka, ẹ má sọ lẹ́nu. Bọ́lọ́run ṣe dá Táyé, kọ́ ló ṣe dá Kẹ́hìndé. Ẹ ṣe gan ni. God bless you. Ibi tí ẹ ti ń wò